tó ti mà lórí tẹ́lẹ̀ yẹn fi hàn wá pé àfi ká kọ́tọ́ alùmọ̀bìnrin yà á lè tẹ̀lé yìí ògùn àdúrà tá à ń ká yẹn ògbóró àmọ́ lókùn ìgbà tá a bá mẹ̀rin ni wọ́n sọ iná ló fà ló fi jẹ́ pé gbogbo àwọn tíra yẹn wọ́n bùkátà ẹni tí ó ṣiṣẹ́ fún wa tó bá dilẹ̀ tó lásìkò sòrẹ́ bíi Mukhtasar al-Akhbari Izziyya Ishmawi. àrìsálà tó fi dórí Mukhtasar Khalil gbogbo ẹ̀ ń bò káàtà ẹni tó ṣiṣẹ́ fún wa iṣẹ́ gbogbo yóò wọn wa yóò wá tún sàlàyé pé ilé ìdáwí dọ́gba áhà dọgba ìdí tí òsì fi ni ní ah, ni. so ẹ̀kan ṣerú sẹ́fà tó láwọn àbùkù wà lára àwọn tíra àwọn púpọ̀ tí ìbá ma àwọn mẹdáìbò míì ẹ̀rí kó àbùkù wà mẹ gán lára màlìkíyà yìí pé àwọn ẹni tí wọ́n ń tẹ̀lé màlìkíyà wọn àti xidimá fún àwọn tíra màlìkíyà àwọn mẹdáìbò míì wọ́n máa ń ka pípì wọn inú lóṣù máa dùn gbogbo tí wọ́n máa wí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí nítorí tó fi jẹ́bẹ̀ nítorí tó fi jẹ́bẹ̀ tó gbọ́dọ̀ àwọn tíra tó kọ́ mọ́ọ̀nù kò lẹ́yìn àbí kí lẹ́yìn rí sẹ́yìn nínú àwọn ọgbọ̀rì àbí lálàrí lẹ́ ń pè àwọn ẹ̀rí wo lẹ́ rí nú ẹ̀ ẹ̀rí mélòó náà mi wàláhu wa rasulu wa haqqu an yorùbá in kanu mu'minin ẹtún mẹ́rin mi wà látọ̀ àtẹlẹ́ makhluk fi ma'siyatil khaliq ẹtún mẹ́rin mi wà tó à ń bẹ́ẹ̀ ni ìsíyà àwọn ẹ̀rí wo lọ́wọ́ à ń ọ̀rọ̀ lásán ni sárdán mẹ́ni rìsálà ọ̀rọ̀ lásán ní sárdan kátó wá pé mọ̀kútọ́sọ̀ khalil ọ̀rọ̀ lásán ní sárdan kò fẹ́rì náà lọ́kàn máa wá kà tó wá máa ha ikú ọ̀ka kínni fíkì wò lọ fẹ́ níbẹ̀ o. àwọn tí àmàlìkíyà wà gan rẹpẹtẹ láyé o sọ pé bóyá àwọn èèyàn ò rí rí láwọn máa bí tẹ́gbà ẹ̀rí kún bẹ̀ bàjẹ́ tó ṣùgbọ́n yálé tọkọ mi yálẹ̀ múnà á bá báwọn èèyàn bíi àwọn náà bá mọ irú àwọn tíra báwọn ọpọlọ wọn bá tún wáyé tí wọn àlè kí a pọ táwọn ẹrí kọlọ ẹ àmọ́ ọdájú kó dé àwọn bí wọn wá wọn kà sí di àwọn ìta awé mú wọn wò pé òpin ìmọ̀nù òpin ìmọ̀ báwò àkọ́kọ́ bẹ̀rẹ̀ ìmọ̀ class one primary ní gbogbo tíra tá à ń dì mú káwọn tá à ń jẹ so ọ yẹ wá dìde náà lọ́fà ló ti jẹ́ pé ẹ rí i pé tààzò ó débi pé àwọn tíra náà ni wọ́n ti máa kà fún pé àwọn náà ló pin pé máa ń tẹ̀ fọ́fáhà wọlé mi kọ́ra ìrìsálà fàáyé mọ́ wò kàtàrà ògbẹ́ńtẹ́ bá ka fífi òjò ọba ka rìsálà ìmá rẹ̀ òfò ni. pé máa ń tẹ̀ fọ́fáhà wọlé mi ra ìkọ̀lélà fàáyé mọ́ wò kọ́lélà gbogbo ẹni tó bá wá máa fi kíw tí ọ̀ka khalil ajẹ́ pé máa rẹ̀ kiri ẹ̀hán khalil tó jẹ́ pé a lè jókòó ọ̀sẹ̀ kan ní ti dáfẹ́ láti mọ àlàyé ọ̀rọ̀ ìlàkàn láwọn ọ̀rọ̀ algaz ọ̀rọ̀ tó jẹ́ pé kò ní ìtumọ̀ algaz lásán dìgbà tí yẹn ti ọ̀fẹ́ kọ́kọ́ ló gbóná ẹ̀fẹ́ kíw náà níbi táwọn tí ó rà pẹ́pẹ́tẹ́ tún wà nù màlìkíyà tó jẹ́ pé tó ń bá ń ka inú rẹ̀ ọ̀ في القاضي عبد الوهاب نقطه القاضي عبد الوهاب البغدادي سنقطوع المتوفى سنة 66 و400 للهجرة 466 هجرة لما ما يكون بكو ترى سنقطوع قصيت وكاتنو لونيدو سنينو ري سنين الإشراف على نكت الخلاف بكو كان أيوه kán lọ́dọ̀ màtíyà pẹ̀lú ẹ̀rí ẹ̀ irú tíra tó yẹ ká máa wá kánú nínú tíra tó ń tó kọ́ fún wa òun náà ni alimauna alimauna tó irú tíra yẹn ẹ̀ka wá kan so òun náà màrúnà yẹn gbogbo ọ̀rọ̀ kan pẹ̀lú ẹ̀rí rẹ̀ alhamdulilah tíra méjèèjì náà tó ti wọ nàìjíríà lọ́dọ̀ àwọn ta tíra ìyẹn lè wá kan kéèyàn ọ̀rà ìdí méjì méjì náà ni so àtàwọn tíra mi tètè kọ́ wà àwọn míì lè tóbi tẹ̀kọ́ àlè má rira kẹ́ẹ́ bí tíra àlè má mú kọ́rọ́ àfi rahimahullah az-zakhira subhanallah ìdí mẹ́la ẹgbẹ́ wọn gbọ́ ọ̀rọ̀ kan pẹ̀lú ẹ̀rí ẹ̀ wọ́n sì tún tako àwọn màdáyé kò yókù pé kí ló dé tẹ̀yìn fi sọ̀tọ̀ tako Imam Malik kí lè rí tẹ̀yìn. sọ <laughs> eléyìí ẹ̀wọ̀n pé èdè kọ́kọ́ lọ wáyé. ṣùgbọ́n kan náà àwọn tí wàá tún wà Tahdhibul Masalik wal-Intisar li madhhabil Imam Malik ti al-Imam al-Fahlawi àti ìrètí rà títí dòní so máàlìkì sì làáfà yẹn náà gbogbo ń jọ́n fi takò ìmáàmù máàlìkì yóò mẹ́rin ìmáàmù máàlìkì wa yóò tún wá mẹ́rin àwọn tó kó máàlìkì wa ẹ̀rí táwọn kan ò lè ronú débẹ̀ yóò tún wá fún wa yóò mọ wá fèsì fún lọ́kọ̀ so subhanallah so irú àwọn wọ̀nyẹn wọn wà ètò sì pé àwọn náà gbọdọ̀ gbìyànjú alimami maziri rahimahullah wọn kọ tírà kan fi ṣe sẹ́rù tírà alqadi abdulwahab. kọ́ọ̀dì abdulwahab náà kọ síra kan tí ọ̀lẹ́ rí alimam almaziri wọn àti sẹ́rùkù rẹ̀ wọn sọ pé nínú fiqh kò tí ì sí síra tó dáa tó lé nítorí pé gbogbo ń tọ́wọ́ àbẹ̀ ìbéèrè ni àwọn adán rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó túmọ̀ sí pé màlìkí àbẹ̀kẹ́yẹ so ṣùgbọ́n àwọn adán láwọn ń tẹ̀lé fa àwọn ọmọ kankan parẹ́ mudawwana ti imam malik rahimahullah. tó jẹ́ pé ìdí mẹ́rin ni alimami ibn rushd aljad tó jẹ́ bàbá bàbá ibn rushd kọ́kọ́ bidayatul mujtahid ibn rushd wọn kò náà ọmọ ọmọ náà jẹ́ ibn rushd ìtàn òyìnbó france wọn jó kọ rẹ̀ tí wọ́n pè ní avirod tí wọ́n ti torí rẹ̀ sọ fakọ́lìtì kan ló kọ yẹn ní sorbonne university ní paris avirod ibn rushd ni. <laughs> so nítorí pọ́kà nínú àwọn sáyẹ́ntìsì islam ni philosophy philosophy islam philosopher ni nínú àwọn philosophers islam tọ́ Ibn Rushdi yìí àgbà òun ló di súnà dáadáa Ibn Rushdi kékeré kò di súnà mu dáadáa bí bàbá àgbà yẹn so Ibn Rushdi àgbà yẹn àwọn làwọn èèyàn ń bi àwọn léèrè nípa tí ò yé wọn nínú ọ̀rọ̀ mùdáwánà ìdí mẹ́rin ni mùdáwánà jojúmọ́ táwọn àti jókòó lẹ́yìn wọn àtúbọ̀ àwọn èèyàn máa béèrè pé kó lùmọ̀ làwọn ẹ̀sọ́ lòdò àwọn àwùjọ tí wọ́n bí ẹnì kan ò ní béèrè tó láwọn afá ńláńlá là ń bá gbé fá àwọn olùmọ̀ ńláńlá là ń bá gbé fá. <laughs> so àbáwọn olódò ńláńlá ẹ láwọn àwùjọ yẹn ó ní tó máa jókòó lẹ́yìn àtúbọ̀ àwọn béèrè tá máa béèrè nípa àmùdáwọ́nà nípa àmùdáwọ́nà àwọn abẹ́rẹ́ sí ó di ìdí okun nípa tí òye wọn nu mùdá wánà wọn ṣàlàyé rẹ̀ nínú twenty volumes ẹsìn bẹ́ẹ̀ àní gbogbo ọ̀rọ̀ kan mẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rí subhanallah ẹtùmọ̀ sí pé màlìkí yẹn bí káyè ṣùgbọ́n yẹn tẹ́ǹtẹ́lẹ̀ ọlọ́ọ̀nùsá. so kátó wá pé imam ibn Abdul abdulbar rahimahullah wọ́n kọ sharhul muwatta níbi tá a ti ṣe àfihàn fíkò ìmáàmù Malik nínú di twenty four bọ́ọ̀lù muwatta àtọ́jẹ́ mujallad méjì yìí wọ́n tẹ̀ nìkan mujallad kan àwọn tìláyé rẹ̀ twenty four bọ́ọ̀lù tó ti pọ́ ọmọ tí ọba jẹun kánú ò lè wò wọ́n wá sọ fún ọ ti lé jù ẹ̀rọ kan tí wọ́n wẹ́wẹ́ wọ́n wá sàlàyé rẹ̀ nù thirty bọ́ọ̀lù síra mi. tó gbogbo ẹ̀ ní sinmi bẹ́ẹ̀ o túbọ̀ sí pé ẹnìkan á ní ẹ ọ̀rọ̀ tá ń fa yìí o ẹnìkan kọ̀ tíra nàìjíríà nù ọ̀rọ̀ tá ń fa yìí o kò tíra tó alọ́dọ̀ alátiwò àtiwò akọlọ́rí alàrí àárí àtiwò ìsmáwí àárí àtiwò ìzíyà àárí àtiwò ẹ tòun ló fi jẹ́ pé bó o bá tiẹ̀ jáde bó o bá tiẹ̀ rí nǹkan kan ju pé ha àwọn tíra màlìkíyà náà ló tó báyìí tó bá padà wálé oríire ó tún pé sí àbí òní pé sí òye rẹ̀ ọ̀pọ̀ sí àbí òní pọ̀ sí àwọn à ń bú ẹni tó jáde pé kí ló pọ̀ kí ni wọ́n rí kí ni wọ́n rí lójú rẹ̀ dúdú lásán tó ń bẹnu ayéréko yín tó lájú ọwọ́ kó o rí pé láyé àá pépè nǹkan bá ń tún bẹ́ẹ̀ nǹkan bá ń tún padà wálé lásán ó rí pé ọ̀tọ̀ lọ́nà tó mọ̀ gbà ronú subhanallah torí ẹ ilé ìtumọ̀ pé nítorí mú alọ́ọ̀dì rẹ ni pé àwọn tíra táwọn ń kà ó yẹ kọjá pé tá a bá rí ẹni tí ó dilẹ̀ tó lè ṣiṣẹ́ fún wa fún wa ṣiṣẹ́ fún wa yàtọ̀ sílẹ̀ yẹn tí wọ́n ń kọ́ yẹn láwọn síra yẹn kọ̀ọ̀kan kì í sí pé ẹ dátúlù wájú wọn ní ká bọ́jú ìlà títí dé ńlá fẹ́ ti ṣe iṣẹ́ iṣẹ́ dictionary nìyẹn tí wọ́n bá ní fẹ́k ẹni tí wọ́n ń tọ́ pàtàkì kí lè rí ẹ̀ mbolo ṣe déédéé mbolo kù díẹ̀ káàtó sí i nítorí pé fi kíw nù nítorí pé lágbọ̀ yí ẹ̀sìn nù kì í kàn ṣe pé nítorí wọn ti kọ́ ọ́nù síra kọ́ túmọ̀ rẹ̀ ó ní fi kíw àgbọ̀yé náà dà nígbà tó bá yẹ pé àlàyé ìtumọ̀ lọ́nkàn ṣe kò sí fíkì òní iná lọ́fà ló jẹ́ pé tí ti bí irú àwọn wọ̀nyẹn níbèrè kan wọ́n ti sáré padà nu tí wọ́n wí àbí wọ́n wí àbá kò sí bẹ́ẹ̀ ẹ má béèrè kí béèrè ọ̀ọ́kàn kò tó bá tún béèrè ìwé <laughs> subhanallah tí ó ti rí bẹ́ẹ̀ tó ń torí délé ó túmọ̀ sí pé wa lọ ó dé ká lè pàtìkú wálẹ̀ sílẹ̀ láti wá máa nítorí pé tọ́ wa'lamu anna Allaha ya'lamu ma fi anfusikum fahdharu ẹ̀ má dájú kọ́lọ́ máa ń tẹ́ ń bẹ́ẹ̀ nú ẹ̀mí o ẹ̀ sọ̀rọ̀ àtọ́lọ́ ọlọ́run bá níbi ń ṣe ìkìlọ̀ fún wa ẹ̀ sì ń dẹ́rù bà wá. pé kéèyàn ọmọ pé tó ń rò lọ́kàn gan ọlọ́run mà. ṣùgbọ́n àánú ọlọ́run bá wa ti pọ̀ jù.

ما حدثت به نفسها ما لم تعمل أو تتكلم fọlọ́n ti sàmójú kúrò fún jọ mi o nípa tí wọ́n ń bá ń fọkàn wọn sọ lópin ìgbà tí wọn bá fi tí wọn bá fi hùwà wò àbí kí wọ́n sọ jáde lẹ́nu ọlọ́run bá sàmójú kúrò rẹ̀ fún wa àánú ọlọ́run bá wa pọ̀ wọláì tó bá jẹ́ pé tá à lọ́kàn wa lọ́lọ́run bá fi dájọ́ fún wa à fẹ́ gbàlà ń fẹ́ gbàlà tó bá mọ nípò ń rò lọ́kàn rẹ̀ ní òjì ti dèwà ó sì tẹ́pẹ́rẹ́. ṣùṣùpọ̀ tó bá ti fi hùwà ó ti dẹ̀ṣẹ̀ tó bá já ìdá. tó bá ti sọ jáde lẹ́nu tọ́jú ọ̀rọ̀ burúkú ti dẹ̀ṣẹ̀. torí di eléyìí ẹ mọ̀ kọ́lọ̀ máa ń tún bẹ nínú ẹ̀mí yín o ẹ ṣọ́ra fún o. eléyìí ìkìlọ̀ fún ni nítorí pé tí èèyàn bá mọ̀ kọ́lọ̀ máa ń tí ń ẹ̀mí o ẹ̀rú ọ̀bà láti fẹ́ so yìí pẹ̀lú obìnrin kan tí ń bẹ́ẹ̀ nù ẹ̀dà kó tó di kọ́ parí ẹ̀ àmọ́ tí máa ń rò kọ́lọ̀ kó mọ tó àánú ẹ̀mí o ní kó wọn tètè yọ ọmọ lọ́n lọ́kó wọn tètè dé à kò sí kò sí nǹkan tó fẹ́ sí láyé àléwé kò kàn ní jábọ́ gbígbé ẹni àbí kíkì àbí kó jẹ́ kọ́lọ̀ ń ti máa. nínú òkun ni àbí nù mẹ́lẹ̀ àfikọ́jọ́ pọ́nà ti mọ̀ pé ó jábọ̀ ìgbà tí ó sì jábọ̀ náà ni kò sì ní jábọ̀ àti pẹ̀lú àti ọlọ. lòkè ànijọ́ sẹ́kù. wa'lamu anna Allaha ghafurun halim ọlọ́ọ̀ba ó tún pẹ́tù sí ọ̀rọ̀ fún wa pípé ẹ̀rú ti ń bà wá fún àtọ́nà ọmọ tí ń bẹ́ẹ̀ wa wa fẹ́ gbà. ọ pé ọlọ́run ọba aláforíjì ni o alámùmárà yẹn ni pé bẹ́ẹ̀rù bá ti ń bọ̀ ọkàn rẹ̀ tún balẹ̀ kí nù rẹ̀ tún dùn ọlọ́run ọba ń kọ́ aláforíjì eléyìí tó túmọ̀ sí pé kò sírú ọlọ́ kò sírú ọlọ́run ọba o báwo ni irú rẹ̀ ti rẹ̀ ti lè fẹ́ wà tani tún dá kankan tó yàtọ̀ sọlọ torí de eléyìí ló jẹ́ pé áàrì. ikpe ọlọ́run kìí ṣe gbogbo kọ́ máa le kọ́ máa le kọ́ máa náà ni always yìí ti ṣe kọ́ máa rọ̀ ni ti wà fáwọn ẹni ìyá ti wà fáwọn ẹni so à ń dẹ́rù bá ní à ń dúnkokò má ní à ń gbogbo gbà ìtúnínú pọ̀ ń bẹ̀ jáde rẹ́rẹ́ ìránilójú pọ̀ ń bẹ̀ jáde rẹ́rẹ́ bẹ́ẹ̀ ìhámani wà ń bẹ̀ lọ́jàrá ìkígbe mani ń bẹ̀ ń bẹ̀ pẹ́pẹ́lẹ́ ìṣẹ̀rúbani ń bẹ̀ nù àlùkùránì torí ìtọ́ba wọlé tó wọlé wà ní balance tòun tó bá yẹ pé ọ̀kan lásán lórí inú méjèèjì kò ní sí balance o tó bá gbé èyí tí ń dẹ́rù báyìí kan lórí ó di bọ́ ọmọ sọ pé tọ́ a lè rí pé ọlọ́run ìyá ìpọ̀ ìyá ìyọ́pọ̀ ọjọ́ pé ní à ìṣàlọ́ àríkà lọ. tó bá ń ti ń wo agbẹ̀yìn tí ń sọ nípa àkẹ́ ìkẹ́ ìkẹ́ nìkan ọ̀sọ̀rọ̀ alẹ̀ pọ̀ pé ah, àwọn ọmọ òru náà gbogbo ń tẹ̀wé yẹn ọlọ́run aláforí ti ní ọmọ mójú kúrò à ìyá tún bẹ o ìyá bẹ àtẹ̀tẹ̀ hàn tẹ̀lé yìí ọjọ́ ń táyà ìmúwa lẹ́yìn rẹ̀ lọ́mọ́ tó wá ń sọ ìdájọ́ mi fún wa gbogbo ẹ̀ náà ká jẹ mọ́ akọbìnrin lẹ́yìn náà ni ọlọ́nìlá lọ́fà ló fi jẹ́ pé mi sáti mójú tẹ̀sìn dáadáa ọ̀rọ̀ tó jẹ mọ́ akọbìnrin lẹ̀ akọbìnrin lẹ̀ tẹ̀lé lọ́dọ̀ àwọn olùmọ̀sánsẹ́ fàtùwà wọ́n máa dá abẹ́nìkan ni gbogbo èèyàn yòókù tó máa ti lè di léèrè nípa àkọọ́lẹ̀ àkọọ́lẹ̀ àbíntọ́jọ́ máa lọ́ba bá làbẹ̀dá tó pàápàá jùlọ tó bá jẹ mufti ara òní wọn fi léyìn lẹbi torí kíyàn ọmọ lọ sí ìyá ọkọ àti ìyàwó àbí kíyàn ọmọ ṣe pa ọkùnrin ọlọ́kùnrin papọ̀ mọ́bìnrin olóbìnrin tí wọ́n ṣe ìyàwó àtọkọ mọ́ kíyàn ọmọ ṣe ti pa wọn pọ̀ lọ́fà ló fi jẹ́ pé mufti àgbà ni wọ́n mọ̀ mójútó yìí tó eléyìí fi hàn wá pé ọ̀rọ̀ ẹlẹgẹ́ ni torí ẹ̀ lọ́kàn nínú àwọn àpò olùmọ̀ wa wọ́n ní ẹ̀bí àwọn léèrè nípa gbogbo nǹkan yàtọ̀ sí nǹkan méjì ẹ má má bí àwọn nípa akóbìnrin lẹ̀ akóbìnrin lẹ̀ o ẹ sì má má bí àwọn nípa ah, ẹnìkan pé kèfèrí léyìn ẹnìkan pé yàn kèfèrí ó pé yàn ẹ méjì yàn má bí àwọn torí wọ́n léwu ọ̀kan àti sọ́lá àti sọ́lá àti sọ́kẹ́tì mùsùlùmí bá sọ fún ẹ̀yà rẹ̀ mùsùlùmí pé wọ́n kèfèrí ọ̀kan nù wọ́ọ̀lù. bẹ́ẹ̀ náà la kó obìnrin la kó obìnrin lẹ̀ wọ́n yìí ti ṣeré ṣé máa fi ṣeré yóò dùn lọ́kọ̀ torí ẹ̀ ọlọ́run ọba ni lájúná àárẹ̀kùn إن طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن فريضة ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين nínú àyà kẹrìndínlógójì lẹ́yìn tó fọ́ọ̀nù méjì ọlọ́run ní kò sẹ́sẹ̀ lórí yín إن النساء ما لم تمسوهن tẹ́ عن bá kọ àwọn obìnrin yín sílẹ̀ lópin ìgbà tẹ́ ẹ tí ì fọwọ́ kàn wọ́n kò tí ì sí ìbálòpọ̀ kan láàrin yín tẹ́ ẹ fi kọ̀ wọ́n alẹ̀ ọlọ́dà kùn yàwó ayàṣẹ sáà ni yàwó tó fẹ́ tó ń yànyàn tí wọn náà lọ kótó di pé wọn gbà kótó di pé wọn dà kòkòrò wọn á gbà tán ẹ wá so ìgì tán ìyàwó òdì ìwọlé ọwọ́ ànímọ̀ kọ́ọ́lẹ̀ subhanallah ọlọ́run ìyàwó ayá ṣèpàn ṣèpàn ló máa ń sábà ṣerú sẹ́bẹ̀rẹ̀ torí pé tí ìkórìíra bá lè lọ gba ìfẹ́ ẹni tó ń fẹ́ràn ó sì dẹni tó ń kórìíra.

òfin ọlọ́run ọba tí í pé sọ̀dáàkì rẹ̀ gbọ́dọ̀ pé o ti mú ọ. ẹ̀rọ àti ìṣe nǹkan kan kò sí tọ́kàn wá tí ẹnì kan di ọ̀mù ó ní kẹ́ nǹkan kan. torí pé ńgbà náà ti tilẹ̀kùn tẹ sọkọ́tì ńlẹ̀ tí tí èsì pé nìkan ń wò ránṣẹ́ pé àwọn tí ń wò wá ní òde ká sí nǹkan kan. bá ẹ ti tilẹ̀kùn ẹ sọkọ́tì ńlẹ̀ kọlà ọ̀sán sọ̀dáàkì rẹ̀ yóò pè. sòṣùgbọ́n léyìí ẹni tó kọ́ọ̀lẹ̀ tó ti so èyí fún ṣùgbọ́n tó kọ́ọ̀lẹ̀ kó tó wọlé. àwọn tẹ̀fọ̀rẹ́ bó lẹ́hùn náà fẹ́rẹ́ bọ̀ àbí kọjá pé àkọ́kọ́ yẹn ọkọ̀ọ̀lẹ̀ ó ti di ó sọ pé iye báyìí ló fún tàbí kó ṣe gbọ́ ọkọ̀ọ̀lẹ̀ kò tí ì wọlé láì pè gbogbo iye tí ó ń sọ̀dá àti ọ̀sá gba tiẹ̀ ọ̀nà gba tiẹ̀ wọ́n ti máa ń so ìdí o pé wàá fún sọ̀dá kiri ẹ̀ máa ẹ̀fọ́ kan balẹ̀ yọ gba tí ó tẹ lọ́rùn kíní ọ̀tẹ lọ́rùn oṣù fún ọkọ̀ ọ̀lẹ̀ kó tó di pọ̀ wọlé ọlọ́ni wà mẹ́tẹ̀ ọ̀hún náà alẹ́lmú sẹ́yìn kọ́dọ̀rọ̀ wà alẹ́lmú kọ́tẹ̀rẹ̀ kọ́dọ̀rọ̀ mẹ́tẹ̀ àǹbẹ̀lmẹ̀rún ومتعوهن ẹdùnwánú ẹfún wọn lówó òdùnnú owó ògbádùn ẹ̀yin náà wo ọ̀sà láàkí lọ́kàn ó ti ń dunnú òun náà ti ń yan amadupẹ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdíòkò lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdílé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ gósùlò alọ́kọ̀ọ́ àwa náà ń lọ ilé ọkọ níjẹ́ olẹ́wàá páàkì títí five pm five pm ó ti pm lọ́ọ́ bá text message i'm very very very very very sorry ah pé kí ni sẹ́wọ̀n pé bẹ́ẹ̀ yóò kọ́kọ́ mọ kí ni ń bọ̀ lẹ́yìn ẹ̀ pé òun o ní tí wọ́n so òun ti rẹ̀ subhanallah báko pé wípé a ah, ṣé kìí ṣe fọ́ọ̀mù kan ní ti fóònù ṣeré <laughs> eh, òun náà ló ń kọ́ ọ ah, ẹ dákun o ṣé kìí sun ẹlòmíì là ń gbọ́ mo dé tán báyìí lọ́ba tó yọ ọdún lọ́wọ́ ni òun kọ́ ọ lẹ́nu. sẹ́mi pé tí ì bá sànù ọlọ́run lẹ́yìn náà táwọn èèyàn bá lè dúró orí ọmọ lè jù ó lè dàrú bẹ̀lẹ̀ kan bọ́kùnrin yóò tètè fọ́ọ̀nù. so ọlọ́run bá ní ẹ̀sùn nù ẹ̀kún lówó dùnú owó gbàmọ́bínú wọ́n ń pè ní màdá torí pé wò ó tí ì sọ pé ibà ìlú fún sọ̀dá àti tẹ́lẹ̀ náà. alẹ́ mùsílẹ̀ kọ́dọ̀rọ̀ ẹni tó lọ ń gbà láàyè nínú àrísìkí òdi wọn tó ń bá lágbára kó fún olówó lọ́lọ́ ń ọlọ́run sọ pé ibà ìlú lẹ́kùn àmọ́ bí o ti ṣe wúwo sí bẹ́ẹ̀ ni kò fún ní ìjọba ọkẹ kò burú ọ̀fẹ́ ọmọ gba fifty thousand yìí kò burú ọ̀fẹ́ ọmọ ẹgbẹ́ half million yẹn fún un kò burú ọ̀fẹ́ ọmọ five million yẹn ẹ̀ka ara lè wọn lórí ẹ ah, tó bá ń tẹ̀ ṣe báyìí gan ṣe fún un <laughs> pé wọ́n ọ̀fẹ́ máa bá kọ́ gbowó orí eléyìí five million ó kú oríire wọ́n tún máa kí i lójú sọ pé òṣìọ́ gbowó. <laughs> tó bọ́ọ̀lù bá ṣe bùkún sí ọlọ́run ní kó fún un ọlọ́run ò pé rẹ̀ fún ọ ìwọ ni kó wò wò but ọlọ́run tí ó lẹ́ni tó ní ọwọ́ á mú ẹnikẹ́ni tí ò ní òmù wa ìpànìyàn apanimọ̀ yọ̀dà so wà á fún ní tó ṣe dídí pẹ̀lú tọ́lọ̀ nǹkan wàhálà ìmọ̀ òfin ìkọ̀dọ̀ òhò màdà ẹni tó ṣe é pé aláìní ni kò ní eku káká ló fi ń jẹun lọ́fẹ́ ìyàwó tó tún ló ń kọ́ ìyàwó lẹ̀ yìí kò sì tí ì sọ pé ibà ìlú wọn fún sọdá àkíkò náà fún lódì wọn dágbára rẹ̀ bá ká léyìí tí ò sáté jù ń bẹ́ẹ̀ tí ó sì sá àti ètò tí ó sáté jù ń bẹ́ẹ̀ kálukú lágbára pọ̀ fún حقا على المحسنين ọlọ́run lélẹ́yìí jẹ́ ìwọ̀ kan lórí àwọn olùṣe dáadáa ẹni tí a bá rí tí o ṣe bẹ́ẹ̀ ajẹ́ pé kí ni kí èso olùṣe dáadáa ọkọ obìnrin lẹ̀ lẹ́yìn tán ti so igi fún yín kò tí ì wọlé ọ̀wá fún ní kankan pé wá wá wá tó bá wò wá fún ní kankan láti tùnú láti tù lọ́kàn ọ̀dà àti lọ yọjú pẹ̀lú ẹ̀fọ́gbìn. wí àbínú sí but àti sísun tá a fi lọ́kọ àbínú sí but àti sísun tá a fi lọ́kọ ó sì kú àsìkò díẹ̀ tòwọ́n náà retí retí aago yẹn gbà ó ní ó lù gbà ó ní ó lù gbà ó ní ó lù ó lù ó lù kò àbí òye lọ́ba sọ pé ọ̀la ń tọ́wọ́ náà láǹfẹ́ àfẹ́ máa òǹtà aláàfẹ́ gbà àgbámá wọ́n ní ká ifá òní náà lẹ gbọ́ yẹn. tọ́ sẹ́wọ̀n pé àwọn ti bọ̀ ọ́ lọ́kàn jẹ́ nípa àdìlé ìwọ náà wá bà wọ́n lọ́kàn jẹ́ nípa apá àti máa tani ó rí léèfì rẹ̀ nú ẹ̀yin méjèèjì ìwọ tó olóòṣe mání bó tilẹ̀ jẹ́ pàṣípè tí wọ́n ló fi ẹ́ ṣùgbọ́n níta lábàárà làárí ẹnìkan rí tẹ́lẹ̀ kánná tí ìkánná ní máa dùn yàn án jù ní tàbábàárà ó ti fẹ́ nílò lórí bí ìkánná ìkánná bá ti kù tó tó sì mọ̀ yàn án ní ẹlòmíràn yíyan lè kánná awó bò ní. kì í sí level one level three yóò bò àmọ́ bàrà tọ́ba lé tọ́ba yá yóò tún kú omi ẹ̀ àmì ètò bò ẹ̀ máa lo rọ́ọ̀bù sí mi. a ah! sọ nítorí tẹ́lẹ̀ tẹ́ wọ́n mọ̀ wọn wọn wọn wọn màtá o alukọ́ máa lọ lọ finish rí ẹ̀ afẹ́fẹ́ yà tó bá ti ń di pé ń pẹ́ jù tí ọ̀dà náà ni ọ̀bọ̀ ń bẹ̀. àmọ́ dọ́gba tó fi jẹ́ pé tí máa ní wọ́n fẹ́ fẹ́ ìyàwó kan nìsín Yorùbá máa ń tẹ̀sẹ̀ ronú ní àwọn òsì ìmọ̀ sọ̀rọ̀ làwọn ò mú ọjọ́ òní káwọn fi sí ìyá kùntùà òun náà wà ìyá mọ́kùà òun náà wà ẹ̀ẹ́dẹ̀ àdàkàlà. ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ ọmọkọ́kọ́ ń bẹ nítòsí bá ẹ wàá máa dájọ́ máa dágbà sí rọ́ọ̀. títí tí àwọn fi rárá wọn mú bá rárá wọn mú àwa ṣẹlẹ̀ wọn á gbẹtọ ọ̀nà ìbúrú wọn gbà dájú ìlú ẹ̀yin náà èyí tí o sì fẹ́ gbọ́ ọ̀nà ìbúrú tó ti fẹ́ ti alẹ́sìnẹ́sì lẹ́wọ̀n sọ́ọ̀lẹ̀ alóhùn ọ̀kọ́ ọmọ yín máa ọmọ wọn àwọn bàbá express tó ti pa àwọn òní bá àsìkò jẹ́ ti wọn bọ́ ọba fẹ́ mú ìyàwó ẹ lónìí ẹ mú. àbí òye sòyúrò eléyìí lọ dáa torí pé ìgbà tí nǹkan ń wù yẹn sì ń ló dùn tó bá ti di pé kò wù yẹn mọ́ ìkànnì torí délé tó bá gbọ́ olóòfẹ́ ru eléyìí mọ́ ọ̀sẹ̀ àlìmọ́mù mi kẹ̀tẹ́ ìwọ́n ni ọlọ́run bá wá gbà fún wa láti kọ obìnrin sílẹ̀ lẹ́yìn ìgbà tá a ti so èyí síwájú kó tó wọlé ọ̀tọ̀ nítorí pé à ń fẹ́rẹ̀ ni à ń fẹ́rẹ̀ ni yẹn nàmbà fẹ́ni ètò nàmbà túlà ìyẹn ni kí tí obìnrin ọ̀bá wù ọ́ tí bàbá rẹ bá lọ fẹ́ ọwọ́ akọ àti fẹ́ kọ́ báyìí à bàbá ẹ̀yin lẹ́yìn bàbá mi. nítorí pé tí ọba wú ọ wọ́n yẹ wọ́n yẹ kíyàn bọ̀ yẹn lọ́rùn bẹ́ẹ̀. ẹni tó sì wọ́ tí ọba wú gbogbo fámìlì rẹ àwọn kókó ṣe sùúrù kan ọgbà fún ọ ni kọ́ ọbẹ̀ nítorí pé olówó ọ wọ́n yẹ tàfẹ́ dípò pàìpà rírà. so nítorí délé ìyẹn o ti fẹ́ tán wọn á di pé kó wù ọmọ tó dáa jù náà ní pé kó tó wọlé wọn fi yà jẹ torí pé tó bá wọlé tó padà kọ ìyà yẹn ó pọ̀ jù wọn sì jẹ ọ wọlé kí ẹni tí ó tún fẹ́ ọ gbọ́ pé à ọkọ tó fẹ́ o pàtó tí kò tí wọlé rẹ̀ tó fi kọ́ ọ lẹ̀ ó sẹpẹrẹ létí ju pé ó ti soṣù kan wá lé ìyàwó kílẹ̀ máa pè ìyàwó ọjọ́ kẹjọ tí wọ́n fi kíní kíní tí wọ́n fi kíní kan gbá ẹsẹ̀ rẹ̀ dájáde ẹ̀ kó ti fi tẹ fún àǹdí so àmì ìtọ́jẹ́ pé ilé bàbá rẹ̀ náà lọ́wọ́ àkótí tí ìlọ́wọ́ kan wá mọ́tò tó kọ ẹrù ni ẹ bá ní kí mọ́tò ọmọ wàá wa náà àti ẹ̀ nídìí mú so eléyìí ọ̀sẹ̀ pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ tí ó tù wá wọlé kódà kọjá péjọ kejì ló lé a ọba yìí méjì obìnrin jẹ láyé torí de eléyìí ló fi jẹ́ pé ọlọ́run ọba ni mo kọ́ lè ti fẹ́ ọlọ́run lè dojú ọkàn rẹ kọ́ bí kan kó sì máa òkú náà ní gbogbo nǹkan tó bá yára tó kọ́yìn rẹ sí ẹbí òye ọkọ àti ìyàwó ganu ni ó rí kéńgbà kan ìyàwó rẹ ọmọ òbí màláìka ìgbà kan ọmọ òkú kíni mọ́yọ̀ mi lẹ́nu <laughs> subhana mọ̀kànlélọ́lù ọlọ́run máa ń yí ọkàn ló fi jẹ́ pé àdúrà obìnrin tó ẹ̀kọ́ ọmọdé ń jojúmọ́ náà nígbà àtọ̀lọ́dá kò má bàa sẹ́rí ọkàn rẹ̀ kú o torí àdúrà tiẹ̀ tó kókó inú àdúrà tiẹ̀ nu torí níjọ́ tó kọ́ bá ti lóun ọ̀gbà tìyàwó mọ́ à ah, má dábàá kìyà síntọ́sẹ́kù iyì rẹ̀ náà ní kọ́kọ́ kó ń gba tiẹ̀ iyì rẹ̀ ní gbogbo oúnjẹ kalẹ̀ kọ́kọ́ máa fọwọ́ àbí láì tiẹ̀ sí ìrómi wúyọ́ tó náà bá jọ́gùn kó ti abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin àwọn tó wọ́n ti rí kárẹ̀ wọ́n ní kíní kan tí wọ́n dín kíní kan tí ọkàn wọn ara pé kíní yẹn àbí wọ́n jẹ wọ́n wọ akọ́ mẹ́ ṣé èsì pé ẹ̀ pé wàhálà ń bẹ̀rẹ̀ bọ̀ ni tòǹtòrí ẹ̀ ló ti jẹ́ pé subhanallah kọ́ ọ̀kọ́ lẹ̀ kó tó wọlé o sẹ́pẹ́rẹ́ ju kó ọ lọ lára kó wá jẹ́ kó tó wọlé kó tó wá bàjẹ́ jẹ́ lọ. الإمام ابن عباس رضي الله عنهما àti àwọn míì nínú àwọn olùmọ̀. wọ́n ní kọ́bílẹ̀ àǹtẹ̀mẹ̀sọ̀hún níbí òun náà ní ànìkà síwájú kẹ́ẹ̀ tó bá wọn lò pọ̀ yẹn kó ti wọlé kẹ́ẹ̀ tó bá wọn lò pọ̀ ṣùgbọ́n kìí ṣe léyìn nìkan ọ̀kárí ẹni tí ò ti wọlé gan rárá rárá ẹni tí ti wọlé bò ló ti fẹ́ bá lò pọ̀ ìyẹn à ń sọ̀rọ̀ pé ìsìláàmù wà nípa ẹ̀rọ kébi tí o sì sí islam sẹ́yìn pé à wọ́n ti kóyún bọ̀ra wọn lára asùláńtì ní bẹ́ẹ̀ ní ẹ̀yìn obìnrin tó ọ̀fẹ́ ẹ̀dìjọ́ lóyún bí máa kó tó di pẹ́ǹsọ èdè báwo ni iye rẹ̀ ó sì wọ́n tó máa wà pé yá ní omi tó bá tẹ̀ ìgbẹ́tọ̀ bá ọ̀hún kí ni tani kí ni tani kan kí ni tani. níbi àti jọ bọ́ra yín lẹ́tẹ́lẹ̀ náà kó tó di pé ń fẹ́ra yín àmọ́ ẹ̀ ríra yín rí ẹ̀ kàn ṣẹ̀ṣẹ̀ fẹ́ra yín náà ni lónìí lẹ́sẹ̀ ẹ̀rọ ọ̀nà pé gold gold rẹ nìyẹn oná tó wọn náà gold so which of the both is a silver wọn ni náà gbogbo àwọn kí ni àwọn gold àmọ́ àwọn àti ṣèrànù rí kò sí sílẹ̀ bá nínú wọn pàǹdà méjì. pàǹdà méjì nìyẹn nítorí pé wọ́n ti rìn wọ́n ti yọ bùn kó tó di pé wọ́n fẹ́ ra wọn wàláhì pàǹdà ni wọn. torí ẹ̀ ló ti jẹ́ pé irú àwọn eléyìí ojoojúmọ́ ẹni gbọ́ pé wọ́n máa kanra wọn lágbo wọ́n máa kanra wọn gidigbo after all kéde kí ló fóun tó òun ti gbà fóun tó fẹ́ ọ. sá bẹ́ẹ̀ náà nìyàwó náà ọmọ òfin ni. wala hawla wala quwwata illa billah táwọn èèyàn wá sí làákàyè wọn ní sí làákàyè ẹ̀gbọ́n gbọ́ ìdídì èèyàn máa kọ́ ọmọ ká ọkùnrin kan sì tún máa tẹ̀lé lẹ́yìn ìgbó lẹ́jẹ́ síra yín ọkọ̀ àti àwù ókè ẹ̀kọ́ oríire o ṣé ńjò lè ṣe nìka inú àti ṣe nìka á ọkọ̀ àti àwù báwo ọmọ tí wàá gbé lọ́yìn nǹkan yẹn èrè ìfẹ́ nìyẹn èrè ìfẹ́ àkókò fẹ́ torí pẹ̀lú tẹ̀bi ní pẹ́ ń rárá yín mú irú rẹ̀ wá pọ̀lọ̀ jàrá ọ̀pọ̀ jantirẹrẹ débi pé bàbá ọmọbìnrin ó kó ọmọ alákọ̀ọ́kọ́ wọ́n tún kó ọmọ ẹlẹ́ẹ̀kejì wọn ọ̀rẹ́ ni tì má wọ́n tún pẹ́ kẹta wọn ọ̀rẹ́ ni gbà á la hawla wala quwwata ká gba ìrọ̀rùn bẹ́ẹ̀ ní Islam ẹ jẹ́ ká jáwọ́ ní wàhálà àwa là ń la wa lọ wàhálà bọ̀ra wa lọ́rùn tọ́nà wọn bá ti ṣèdẹ̀kùn fún ẹrú ẹrú gbà ní. àmọ́ dọ́dẹ́rú bá ti lóun ọ̀fẹ́ dẹ́kun tọ́nà ṣe fún wàhálà bẹ̀rẹ̀. wọ́n máa sọ pé àwọn fẹ́ sí ìgbéyàwó ní rẹpẹtẹ ni wọ́n tún wí jáde rẹpẹtẹ. rẹpẹtẹ kí ni rẹpẹtẹ kò sí nǹkan tí ń rẹpẹtẹ ẹ lófin ọlọ́run a fi fún ọ èmi náà gbà ọ̀rọ̀ gbogbo wàhálà yóò kú yín ọlọ́run bọ̀ bẹ̀ yín sí wọn wá ní bàbá tètè so igi o pé yóò tètè já ẹni tẹ bá ti tètè so yóò tètè já torí ọmọ wa dúkú látàárọ̀ títí di lẹ́sù ẹ tètè náà nù àbí bẹ́ẹ̀ kọ́ idọ́ kan pé idọ́ kan náà yà ọ yá o òun náà tètè já ọ yẹ kó jẹ́ pé ọdún kan lẹ́ẹ̀tọ́ so <laughs> subhanallah so eléyìí túmọ̀ sí pé àfi ká tẹ̀lé tọ́lọ̀ tọ́ owó tó náà wá ní kẹ fún àwọn obìnrin yìí báyìí ọjọ́ owó òtúni nínú torí kẹ́ ẹ má bàa bà wọ́n lọ́kàn jẹ́ torí pé tí wọ́n bá kọ́ lẹ́bẹ̀ẹ́ náà tó sì lọ tó fún ní nǹkan kan kò bá lọ́kàn jẹ́ wọn náà rántí ikú tún rẹ́lòmíì tó fẹ́ fẹ́ tọba rẹ́lòmíì tó fẹ́ ìròyìn á ti spread kíkà ni tàbí fẹ́ fẹ́ ọ ẹ̀ lágbájá ọ ọmọ tó ti fún lásán àmọ́ tó o bá fún lówó tó wọ́n ti fún bóyá bí o bá tẹ̀ fẹ́wọ̀ ní wọ́n padà gbowó àmọ́ ta ló wù ta ló wù fọ́ọ̀mù òun o wọ́n fẹ́ fẹ́ ọ ọ̀hún àfẹ́ wọn á lówó owó kíni síbi ń pa wá torí di eléyìí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin ọlọ́run bá wá ní òun ò òfin yìí lọ́nà tí ó fi gun yín lápá nìkálukú bá lágbára. náà ní kóbìnrin tó sílẹ̀ ẹni tó lówó tó pọ̀ wọn tágbára rẹ ká ẹni tó lówó tó wọn tágbára rẹ ká. kéde ti mà náà tẹ́lẹ̀ náà bábá padà fẹ́ obìnrin gan sọ̀dá àti rẹ̀ sẹ́wọ̀n bágbára ti ká náà ẹni tó ní púpọ̀ ló fún ẹni tí ò ní púpọ̀ ní tí ò ní ẹni tó ni ó tó jẹ́ pé ní ìsìn agbára rẹ̀ ń dọ́ka five thousand ní lápẹ̀júwe wọn náà wá rí i pé ní ojú àti ọ̀ ẹ̀rọ àwọn èèyàn tí wọ́n wà níjọ́ yẹn ó fifty thousand tó wá da five thousand lẹ̀ tí àwa ní fifty lẹ̀ pé ó kú forty five wá níjọ ọjẹ́ mi yòókù àbí mo jọ́ mi òkú tí o ìyàwó ò tí ì rówó gbà ẹ̀sọ́dún mẹ́wàá ẹ̀rọ̀ pọ̀ ọ̀pọ̀ sàárín rẹ̀ lójúmọ́ ní ọ̀nà kò fún ọ pé èèyàn bá tó bá bọ́ ọmọ pè é àbùrọ̀ ránṣẹ́ palákàrà forty five fifty la gbọ́ five la rí so torí ìdílé níta gbàgbára bá náà lákòókò fún àwọn obìnrin wọn yẹn ọlọ́wọ́n bò ní kọ́ lọ jáde torí kọ́ fẹ́fẹ́ yàwó ọlọ́wọ́n bò ní kọ́ lọ yàtọ̀ torí kọ́ fẹ́fẹ́ yàwó ẹlòmíì ọlọ yàtọ̀ tó fẹ́ lọ bófin sọ̀rọ̀ tó lọ yàgbádá ọ̀wá gbádá yóò yọ wà lọ yàgbádá tó tún yàgò kan ẹ̀mẹ́wàá ní ọ̀nà tí bá ti máa bófin sọ̀rọ̀ níbi ò ńgbọ́ bá wọlé torí pé aago rẹ ẹ wọ́n ti pé aago rọ́bà ní tiẹ̀ lódodo yóò pé tẹ́ ẹ máa ti tọ́wọ́ ńgbà kan kọ́ àìlẹ́yìn ẹ̀sùn tọ́ ẹlòmíì máa ma ìyá mọ́tò tó ń bẹ́ lọ bóbin sọ̀rọ̀ ẹ dàgbọ́n ẹ̀wò bọ́kọlọ wọn ti kéré bí ọ̀pọ̀lọ adìẹ àwọn àyìn amọ́tò mọ́tò nítorí kọ́ fẹ́ lọ bóbin sọ̀rọ̀ kó lè bá wọ̀ ọ́ kéèyàn pàtàkì ní ọdún mọ́tò nígbà tó bá dé nítorí kó o ní kẹ̀kẹ́ lẹ́mu lẹ́wọ̀n pé sí ọtí ẹ náà tí ọfẹ ọ nítorí pé onímọ́tò sí ọtí ẹ náà pẹlẹ ìtumọ̀ sí pé tọ́ ọ bá kó obìnrin lẹ̀ tó àdúgbò tó di pọ̀ wọlé eléyìí ní ìdájọ́ tó rọ̀ mọ́ ọlọ́run bá kó sànù wa ọlọ́run bá kó tún wa sí kó lè wá jẹun sí ní tí ọ̀dà fọ́nà wa lọ láti máa ṣe ń tọ́da ọlọ́run bá à ń bẹ̀ ọ́ pẹ̀lú àwọn orúkọ rẹ tó dára jù àti àwọn àròyìn tó ga jù yàwá yà ṣètáni ní àṣetáni jìnnà sí wa gbọ́ wa náà jìnnà sí i. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب عليكم. ってだから師匠の声で聞こえるんだけど僕や面積って途中聞いて通常は聞いて ya àwọn tó wà padà hàn sí ó lè jẹ́ ìjà mi. Mm-hmm. so kò ń ṣe pọ́ọ̀tù ọkùnrin yẹn bẹ́ẹ̀ yóò ọkùnrin yẹn sì máa san. yóò san sọdá sí yóò san sọdá sí àyàfi tó bá ti pé ńgbà àti ẹfẹ obìnrin ẹni tó jẹ́ bàbá àbí alámòjútó gbóbìnrin wọn ti sọ pé wà lébùn yẹn ẹ ti ṣèwádìí pé ṣé nǹkan báyìí báyìí ń bẹ fún un wọn ní àá òsùn tọjọ bẹ́ẹ̀ sòṣùgbọ́n gbàtẹ́ padà fẹ́ tán hàn sí ipe tí wọ́n ní òsí lára rẹ̀ lálébù bẹ́ lára rẹ̀ so ìyàwó yẹn fẹ́ bá kọ́ lẹ̀ bàbá àbálámùdú tó parọ́ yẹn ni wọ́n sanwó yín padà wọ́n wá fọ́bìnrin yẹn níye kan owó gbàmọ́bìnrin látàrí ìbálòpọ̀ tẹ̀síjọ́ ní nínú sọ̀dá àti tẹ̀sí fún un àmọ́ owó yín yòókù ẹ̀ gbà padà tó bá dẹ̀ lẹ́yìn pé wọ́n parọ́ fún yín wọ́n sàn yín jẹun. àmọ́ wọn parọ́ fún yín ọ̀sẹ̀ yín jẹ wọn padà hàn ìkóbìnrin yẹn ọlá lẹ́bi ẹnì kò sọ fún yín pé kò ní so ọ̀pọ̀lọpọ̀ àpọ́lá lẹ́bi yẹn Islam gbà pẹ̀lú kọ́ra yín ẹnì kò sì tán jẹ sọdáàkì rẹ̀ yẹn ẹ gbà padà tẹ̀bára yẹn yọ gbà yìí kan látàrí so ṣùgbọ́n kí làwọn náà. tí islam gbà ibẹ̀ lè torí rẹ̀ kẹ́ kó obìnrin tó náà ní aljunun walbarasu waljudhamu wada'ul farj nǹkan mẹ́rin yẹn bí kọjá pé obìnrin kan fi fún yín yẹn wèrè ń àmọ́ wọn sọ fún yín tòṣẹ́ ti máa ń pín lẹ́ẹ̀kan láàrin ó lè jí sí i kí ẹ máa wò pé ṣé o sì nǹkan tó ẹ bá wádìí àwọn aráàlú wọn ní sòótọ́ ọ̀dọ̀ rẹ náà ni àwọn ah, tó ti àwọn tó mú títọ́ ni ọ̀dà fìdẹ́ ti ń wádìí náà bá ní àfẹ́ni kí ni ẹ̀jẹ̀ lẹ́mẹ̀ tẹ̀lé so eléyìí ọ̀tọ̀ sí mẹ́sì Islam kẹ̀kẹ́ dá padà nítorí ẹ̀. aljudan bákan náà aka kéèyàn yaka bóyá káwọ́ àbá kásẹ̀ ọlọ́run dákun ṣàánú wa so o ti ti hàn o ti délé sáyẹn kó tó máa hàn bí báyìí báyìí báyìí islam gbà torí rẹ̀ kálukú wọn máa lọ lọ́ọ̀rẹ́ ẹ̀sìn islam fi hàn wá pé àrùn kì ràn fúnra rẹ̀ kíkọ́ bá dá ìsúnmẹ́ni dáhùn mú kò pé káàrùn yẹn ó mú ọ ó ti ka ara rẹ̀ mú ọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ sá fún aká kó òdìdè máa rí kìnnìún ká bẹ́ẹ̀ lànà ìbí sọ̀rọ̀ wá aṣọ àpá wa láti ìyá ti bá dọ̀mọ́ ti kọ́ọ̀pù kan náà mú mi àbí òye wa so ǹjẹ́ wọn ní kò kó tí máa rí kíni ta kó lè ti dọ́mọ tó bẹ́ẹ̀ bì. wàlúbọ̀rọ̀ àrùn ẹ̀tẹ̀ tí máa ń bẹ pẹ̀lú obìnrin islam gba lórí rẹ̀ kẹfún yà. wàjẹ́ olùfọ́ọ̀rù àrùn abẹ́ táwọn máa ń bẹ abẹ́ rẹ̀ islam gba kẹsì torí rẹ̀ túká. kíkọ́jẹ́ pé abẹ́ rẹ̀ tá máa ń rùn náà ni òórùn yẹn ò ní jọ gbádùn ẹwú oògùn títí títí kò sí abẹ́ ẹ̀sí ìrírí wo lè máa wá oògùn kankan jẹ ẹni gbádùn lọ ń wá ẹ̀lẹ́ ti sórí rẹ̀ àbí jẹ́ pé abẹ́ rẹ̀ ọ́ há débi pé kò sọ́nà tó lè gbà bí kẹrin ó wù níbi tí ẹ̀rín ti wù oríṣiríṣi lọ́lọ́run dáhùn yìí tó gbogbo eléyìí ó lè mú kí ẹ̀pìn yá tòtò bá jẹ́ pé irú àwọn àléébù yìí báyìí ni wọ́n sọ fún ọ pé irun rẹ̀ masha Allah ọ̀padà wa lọ bá lónìí irun rírì rírì kò burú ní Islam náà ẹni tó parọ́ fún ọlọ́lọ́ba ọ̀dà wẹ̀ padà bọ̀ náà. ọlọ́run bá kó sànù wa ọlọ́run kó sànù wa

èyí tó bá ní wàhálà báyẹn ti jẹ́ pé dùnú nìkan sọ yẹn náà ní pé àlùjẹ̀nu fọwọ́ kan lápẹ́ ní dùnú nùwẹ̀ àlùjẹ̀nu fọwọ́ kan ó bẹ nínú ẹni tí kò nǹkan bẹ́ẹ̀ ń ṣe tó jẹ́ pé kò gba agbára lọ títí wọ́n máa ń lóògùn fún táǹtì rúkúyà fún àlùjẹ̀nu yẹn lè filẹ̀ tó tí wọ́n bá lè gbìyànjú rẹ̀ tọ́nà máa ń tó bílẹ̀ àtàkùn النبي صلى الله عليه وسلم لمن استطاع منكم أن ينفع أخاه فلينفعه ẹni tó bá ní agbára nínú yín láti sọ ọmọ ìyá rẹ̀ láǹfààní kó sí ìyàwó rẹ̀ tó bá lè ṣe láǹfààní tó lọ́n gbà fún ọ alhamdulillah ṣùgbọ́n tó bá lè ṣe tó kì í ṣe wàhálà sí ilé yẹn jẹ́ ojúṣe jẹ́ńbẹ̀ ṣùgbọ́n ojú ní rojú sànù ojú ní rojú sànù náà. wa subhanallah àwọn obìnrin tẹ́lẹ̀ yẹn fún bẹ́ẹ̀ nu wọn ẹjọ́ sọ fún kótó lọ́kọ̀ọ́ ó ní àwọn problem kan tó ní agbára àmọ́ òní sọ fún yín òní sọ fún yàn kí wọn máa bẹ lọ́tọ̀ pọ̀ lẹ́sẹ̀ pọ̀ kó tó níyàwó nítorí pé àwọn olùmọ̀ ń gbọ́ oríṣiríṣi dẹ́yìn òyìn gbọ́ àwọn bíi oríṣiríṣi tí wọ́n máa ń ṣe tó é pé ọ̀pọ̀ ẹni fọlọ̀ wàláhì àwọn obìnrin ní problem tó ga tó ti pé tó bá fẹ́ wọn. tó eré ìta gbọ́nù ẹ lómi sí wọn lọ́rọ̀ olùkọ́ fẹ́fẹ́ wọn náà di mọ́mọ́. <laughs> subhanallah torí ẹ̀ ló ti jẹ́ kọ́ ọlọ́run bá kọ́ dákọ̀ sànù wọn. ló fi jẹ́ pé experience tó bá kéré gbèsè ayé ọ̀wọ́ pé ọkàn rọ obìnrin ó mú ọ fẹ́fẹ́ lọ́kàn máa wò ó tiẹ̀ òní máa wípé ọ̀fẹ́ tó ń ti problem rẹ̀ ni ọlọ́run ọlọ́run wọ́n ò lè mà ó dìgbà tó bá fẹ́ so tó bá jẹ́ pé àrùn yẹn náà ní í ṣe pẹ̀lú abẹ́ gbogbo orú rẹ̀ náà wọnú rẹ̀ bí a so gloria nkankan mary táwọn kan máa ń jẹ́ bẹ́ẹ̀ so gbogbo orú eléyìí náà wọ bẹ́ẹ̀ tó bá jẹ́ àrùn abẹ́ gbogbo ẹ̀wọ̀ bẹ̀ yẹn fáwọn tuntun tuntun gbogbo ẹ̀wọ̀ bẹ̀ torí pé àkọ́kọ́ Islam ń lọ sídìí pé majority ńtọ́ fà tí ọkùnrin fi ń fi obìnrin lábẹ́ rẹ̀ ẹ̀bí bẹ́ẹ̀ yìí wa majority ńtọ́ fà ló ti fẹ́ torí pé ọfẹ́ tara abẹ́ rẹ̀ sọ abẹ́ tiẹ̀ ó sì fẹ́ fa abẹ́ tiẹ̀ sọ abẹ́ tiẹ̀ nti wọ́n ti torí ẹ̀ fẹ́ràn ọ̀gá rẹ̀ tí àárín bá ti wá jẹ́ pé kò gbádùn kò lè jẹ́ kí mọ́kùsọ̀dọ̀ ṣàràí tí wọ́n fi tìtorí rẹ̀ fún aláìka máa fẹ́ ra wa pọ̀ sí kódókùn. àbí òye o tò náà lọ́fà náà ti sọ pé tọkùnrin kan máa pé ìyàwó rẹ̀ pé wá ọya tó níkọ̀ ìyá àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ ti kíni ọmọ gbèsè. torí àwọn sọ pé tóbìnrin bá jẹ wà tó jẹ́ pé ibi tó wà gan orí àdùn gan lọ́wà ẹ̀ ń dáná ẹ̀ ń ṣe kí tọkọ̀ lákòókò máa bọ̀ kíákíá ni. nítorí pé islam ọ̀fẹ́ zina ọ̀fẹ́ ń tọ́jọ́ zina tòǹtòrẹ́ ló ti gbàgbá fẹ́ra wọn kí á ní ìtumọ̀ kí wọ́n fi ọtán wọ́n máa kan ojoojúmọ́ tá a bá ti fẹ́ súnmọ́ àwọn òbí kàtá kan wà bẹ́ẹ̀ ẹ sanwó owó kíni tí láti ẹwú lọ lọ after all èlò lọ sánsọ dáàgì kò gbọdọ̀ jáde lẹ́nu rẹ̀ tó bá dé péjú ṣùgbọ́n sunna tó lọ́ ìwọ ọ̀tọ̀ ìlànà náà ìlànà anábì tó lọ́ àìsàn náà. Ah, ìdá àtàlẹ́sà ní péré ó tún lè fẹ́. Hmm. tó bá kánjú ẹran bẹ́ẹ̀ ni kò sófin kan tó wà tó fẹ̀ tó gbòòrò tó kárí gbogbo nǹkan kan tí ò ní láyọ̀ kúrò. torí rẹ̀ qadiyyatun aghlabiyya lání àní qadiyyatun kulliyya ẹnìpé òfin tó kárí tó pọ̀ lání àlófin kan tó ń gbé nǹkan kan ò lè jáde náà lẹ́sìn tí máa gbọ́tọ́ náà sọ lẹ́yìn àlẹ́ àmà àrọ̀jùn wàlẹ́ àlẹ́ àrọ̀jì àrọ̀jùn wàlẹ́ àlẹ́ màríwì àrọ̀jùn. afọ́jú kọ̀sẹ́sẹ̀ lórí ẹ̀ arọ kọ̀sẹ́sẹ̀ lórí ẹ̀ aláàárẹ̀ kọ̀sẹ́sẹ̀ lórí ẹ̀ tí wọ́n bá ṣe jihad tọ́lá ń sọ pé ẹ̀ńbẹ̀rù ìfàáfẹ̀n wọ́sẹ̀kọ́lẹ̀n ẹ jáde ní fúfúyẹ́ ẹ jáde ní wúwo gbogbo yẹn lọ bá àwọn ọ̀tọ́lọ́njà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ afọ́jú arọ aláàárín ẹbí òye wa tìrú ẹ̀ náà sọ pé ma min qa'idatin illa wa ya'tariha istithna kò sófin kan àbí gbọ́dọ̀ pé exemption wọ̀ nù ẹ̀. kò ẹ̀ láéláé láéláé ó lè ní ẹ gbọ́dọ̀ lẹ́sìn rí fìyàn dáràn tí wọ́n tún wá san lẹ́sàn-án rí kò sí. Now, I èèyàn fẹ́ ìdílé obìnrin ti jẹ́ di olè àbárùn kan bẹ́ńbẹ́ tọ́jú àrùn sí máa ràn ìfẹ́ sì ti wọnú ọkàn ọkùnrin gbò láti wá fẹ́ sí. àkọ́kọ́ àzọ pé tífẹ̀ bá ti wọnú ọkàn rẹ̀ kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe sí ẹ bá sọ̀rọ̀ náà ẹ bá sọ̀rọ̀ pétọ̀ níjọ́ fẹ́ kọlù yìí o nǹkan bá ń bẹ́ńbẹ́ tó lè kọlù ọ́ tó bá ti gbà ìmọ̀ràn yìí tó bá gbà ńlọ́mọ. àmọ́ islam sọ pé kẹ́ ẹ wò mẹ́rin kẹ́ ẹ fi tóbi nǹkan ẹyọ kan náà ni kẹ́ ẹ wò ẹ̀sìn rẹ̀. àlẹ́bí fún wa ròyìn wípé àwọn èèyàn á máa ti torí nǹkan mẹ́rin tóbi àwọn èèyàn náà. tó inú kọ́jà kí wọ́n wo ẹwà rẹ̀ owó rẹ̀ mọ̀lẹ́bí rẹ̀ ẹ̀sìn rẹ̀ anabisọlá àti làwọn ẹ̀yìn ẹ̀jẹ̀rì fífẹ́ lẹ́sìn torí àìjẹ́ bẹ́ẹ̀ ẹ mọ gbòòrò ìpè lásán lẹ́mù ẹ̀mẹ́ bá ń pé bíútì kan lẹ́wò ah, bíútì tẹ bá mú àwọn obìnrin míì wá sáti di màmá màmá nígbà tí wọn wà lọ́mọdé bóyá gbogbo olùdà lórí tiwọn pé dání ọ̀fẹ́ wọn àmọ́ tí gbogbo ẹ̀kẹ́ ti kájọ báyìí tí gbogbo awọ ti kájọ nísìnyí. tọ tó bá ń ti jẹ́ pé owó lẹ́fẹ́ wò àìmọye owó tó ti di lẹ́lẹ̀ tó bá ń jẹ́ pé màlẹ́bí lẹ́fẹ́ wò pé lé ńlá kan kìíní kan ló ti wá àìmọye lé ńlá tó di lé mẹ̀kúnnù tó di lé yẹpẹrẹ ṣùgbọ́n ẹ̀mẹ́ nìkan ti ń sẹ́sìn wá tí ò sì yé sẹ́sìn tọ́wọ́ àtẹ́ni àbùkù méjì péré kò sí torí pẹ́sìn tó máa ń pọ̀ sí tó eléyàn lànà Ànábì bá gbọ́ yóò parí. tẹ́sì kìnnì pèsè ọlẹ́sìn àbí ọlẹ́sìn tẹ̀jẹ̀ láti wádìí kìnnì ti éèdì ọ̀rá fẹ́ wọlé yìí kò burú pàápàá jùlọ tó bá ti jẹ́ àjàkáyé àrùn tó fi pé àmà ìgbàdí òsì lójú wípé ó mọ ẹnìkan so kéèyàn wọn bá jẹ́ pé yọ lọ sàtìsẹ ìwọ náà bẹ́ẹ̀ bá wá ti wo tiẹ̀ ẹ̀sùn wo tiẹ̀ náà torí òun náà mẹ́nìkan ni ẹ fi lè nínú rẹ́kọ́ọ̀dù pé ńgbà tá a ti fẹ́ ra wa o kò ní èdè o àrùn tí tó ti lọ gbé wá o bọ́yá wọ bọ́yá òun. àmọ́ tó bá yẹ kí lọ wo kéde ẹ̀yán bàrà wọn mu pípẹ́ ẹ̀ máa ń bí màtí ẹ̀yìn máa bí àwọn abirùn lọ́mọ à ń bẹ lọ́nkọ́ máa bòrò pípé bọ́yá éè ni àbí ẹsẹ̀ àbí ẹ̀ wọ́n lọ́mọ. àmọ́ àmbẹ́lọ́kọ́ má burú tẹ́ bá lọ wò ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ wò à ń tún bẹ́lọ́kọ́ má burú nítorí òjò tí wọ́n ń bí bẹ́ẹ̀ ṣe ń fẹ́ra wọn àwọn èèyàn tó síra wọn ni máa fẹ́ra wọn kì í sọmọ àbúrò ní ẹ̀gbọ́n kì í sọmọ ẹ̀gbọ́n ní àbúrò kì í ṣe àbúrò bàbá ọ̀fẹ́ àbúrò yàrá sábúrò ní máa tòtí máa ń enye jìnnà yẹn possibility kó jẹ́ negative ìlọ pọ̀jù àmọ́ positive negative yẹn kì í sábà wọ́pọ̀ pé bá fẹ́ ra yín aburú ní ọ̀padà máa já ní ọ̀màjá ti ṣe wọ́pọ̀. torí ẹ̀ ló ti jẹ́ pé láàrin one thousand ẹ lè rí èèyàn kan nínú àwọn akẹ́kọ̀ọ́ torí ọ̀rọ̀ tí wọ́n ti fẹ́ bá wo eléyìí kò sí tó burú mẹ́ ṣùgbọ́n tí wọ́n bá ti lọ wò ó kò sí bí fẹ́yìn ó ti pọ̀ tó tó bá ti hàn pé negative náà ni sss tọ̀ kálukú ọgbọ́n náà wọ́n ni torí wọ́n náà lọ lọ wú ní òsì kálukú ọmọ àlọ́lọ́ rẹ̀ bí wọ́n ti gbá tọmọ yẹn pọ̀ ẹ̀wò táwọn kìíní yẹn lọ wò á ọ̀ wọ́n náà lọ lọ sanwó ẹ̀ tó ọ̀rọ̀ pé bóyá ẹ̀ wọ́n wọ́n wò á lẹ́yìn náà ti eight yẹn ẹ wọ hospital tó lódodo tí wọ́n èso kù lọ pé gbà mí ó lè ní eight wọ́n sọ pé kò ní wọ́n náà lè ní wọ́n sọ pé ò ní oṣù lè má ní wọ́n sọ pé ò ní òun náà lè má ní wọ́n sọ pé ò Ah, owó tó fi wo sí èsì ni o bó tilẹ̀ jẹ́ pé agbókò ń lọ́fẹ̀ẹ́ láwọn burú ń ọba sàtì ọlọ́run ọba àjìnà ọba wa ń tòsí wọlọ́mọ àmọ́ kọ́ ọ fẹ́ ètò lẹ́sìn tó wà ń tòsí táwọn bàbá màmá rẹ̀ ó lè máa tètè dá sí ìgbọ́n lè lọ bá bàbá rẹ̀ sọ̀rọ̀ màmá rẹ̀ sọ̀rọ̀ ọ̀ya tó lẹ́sìn ọba torí èwo náà lọ lẹ́sìn gánà ló bí sọ pé ẹ̀sìn wọn náà gbogbo ẹ̀ náà títí dọ́wọ́ àbẹ́ ẹ̀ màbẹ́ ẹ̀ tó ẹ̀sìn orí ahọ́n náà lọ́pọ̀lọpọ̀ ẹ̀sìn òfin àbí òye ìtọ́ alẹ́ ti díẹ̀ náà ti ń kírun wọ́n kọ́ máa tún fún ẹ̀sìn òfin máa lọ wájú àmọ́ pé mo alẹ́ màkàn lọ wá ẹ̀ẹ́dẹ́ni kankan ọ̀pọ̀ ẹ̀mẹ́ wọ́n tàn jẹ gbogbo ń bá a bá tàn jẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá ti rí ọbẹ̀ ìgbà náà lọ́wọ́ àmọ́ ẹrú ẹ̀ ń tọ́ fẹ́ àbí òye. ọwọ́ ìtọ́ wà tọ́ orí pé ń kírun yóò ṣe máa kọ́ àbí òye tòótọ́ pé bàbá màmá rẹ̀ tán bá dá sí tọ́rọ̀ bá dá àgùn áá ah, ah, ẹ kìlọ̀ fún fáwọ́sà bí ń ṣe ń ṣe yóò ṣe kínní á ah, wọ́n náà sábẹ́jẹ́ wọn kọ́ àmọ́ sọ pé ní bẹ ní <laughs> ó ti lóòlù tọ́ba yẹ pé lẹ́yìn ni lẹ́yìn náà ìka ni ọ̀fẹ́ yà wò ọ̀wá ń pé wàá dilé sọ̀dá sí yẹn sọ́wọ́ àyè mama tọ́ba kọ ìyàwó yìí kọ́ mẹ́jẹ kó lóòlù á ìka ni ó lè sí ni obìnrin tó ti gbélé adúró èèyàn wọ́n gbé fún èèyàn láti orí dẹ́sẹ̀ wọ́n gbé fún ọ ọ̀wá lóòlù lóòlù ìka ni ó sọ̀dá sí rẹ̀ fún kó pé wà النساء صدقاتهن نحلة sáà tọdún kan ti hin na nílà ẹkú sára kí wọn fún wa. kò sí ọ̀rọ̀ pé wọ́n á dá nǹkan kan dúró sọ́wọ́ torí tó bá dá dúró sọ́wọ́ kan bọ́ bọ̀ pọ̀ ìjọ tó bá kọ̀ ọ́ sàn pé. tí wọ́n ti sẹ̀rí akọ̀tún ní tẹ̀ wá kó pé ọlẹ́jọ́ ń bomi ti sẹ̀rí akọ̀tún àwọn ọ̀rọ̀ ọgbọ́ wa ọ̀sán sọ̀dá kí n yóò pè náà. ẹgbẹ́ bí àwọn akínní kan nílẹ̀ mọ́ tòǹtà àkàmọ́ ni pé kò sórin Islam àmọ́ alukur'an Islam wa hadith anabi sallallahu alaihi wa àmọ́ kórin Islam ẹni tó bá mẹ́rin tó lórin Islam wa kọ́dà kọ́kọ́ ràn wá lọ pẹ̀lú ẹ̀. ló dé téèyàn já sọ black kí ló dé tó fi jẹ́ pé wá wá wá wọ́n ní ṣé náà ni wọ́n náà ti wọ̀ sọ́run gbà náà. ọlọ́dà ká máa wọ̀ kékeré ká máa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ báwo kí ló dé tí gbogbo ẹni wá mọ́tíláṣí òdi wáyé abẹ́rẹ́ nǹkan mẹ́rin ọjọ́ bó ti jẹ́ èyí kọ́ra rẹ̀ náà. ó lè ní ẹ ó lè ní ẹ gbọ́dọ̀ gba kankan pé kìnnì ó lè nìyẹn ó lè nìyẹn àmọ́ tó fi bá wọn náà gbọ́ tán àmọ́ tí ọba gbọ́ ó lè nìyẹn ẹlòmíràn máa amúyàwó rẹ̀ bá ti lọ ṣọ́ọ̀bù ẹ̀ lórí pípa ń pọ̀ ní ìyàwó ní ilé ìmọ̀ ní ọkàn máa ń sàdédé bínú ní ọmọ gbádùgbà ní ọmọ pàwọ́ làwọ́ kékeré òdìyànjú lóore òmùwà ẹ̀mẹ̀ wà mọ́tò mi dákú ní ọ̀rá lónìí. Gáàní ẹsẹ̀ ìyàwó ẹ ọwọ́ akókókó wá tí ọba ti dẹ́bẹ̀ kò ní lè gbé mọ́. Kò sí ní lè gbé mọ́ pé kí ni ó lè ó lè yẹn. So nítorí ti eléyìí lirrijali nasibun mimma iktasabu wa linnisa'i nasibun mimma iktasabna. Àwọn ọkùnrin tí wọ́n ti sẹ́rí.

gbàyọ̀ǹda bá wò lórí owó díẹ̀ á kò sí nítorí ọbẹ̀ tí ọ̀nà gbàyọ̀ǹda ìyàwó kó tó náwó kéde mi gẹ́gẹ́ bí ọkùn òun kọ́ gẹ́gẹ́ bí obìnrin tí ọmọ agbàyọ̀ǹda rẹ̀ pé kíni owó díẹ̀ ni àbówó díẹ̀ mọ́sálásí sáńtì selection ní kọ́ lọ kó o ti máa ṣe ẹ̀sìn ká àmọ́ bá a máa ti mọ́sálásí kan bọ́ kan pé mo fẹ́ gé ni lecture kò sí gé ni ká mẹ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك